إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى وبتي ó ṣe rọrùn fún wa láti kójọ sí ìkanú àwọn ilé rẹ̀ ní àárọ̀ yìí àtọ́pẹ́ fún Allahu subhanahu wa ta'ala tó ṣe wá ní musulmi eléyìí kìí ṣe mímọ̀ ṣe ẹnìkọ̀ọ̀kan wa. bẹ́ẹ̀ ni kò ń ṣe agbára wa bí o bá ti ń ṣe wípé lára ètò ń bẹ nínú èròǹgbà ọlọ́run ọba subhanahu wa ta'ala lára àwọn orí rẹ̀ tó ṣe fún àwọn kanú àwọn ẹrú rẹ̀ ni adúpẹ́ fún lórí orí tí ó ṣe fún wa yìí abẹ́lọ́run ọba subhanahu wa in tí ó gbé wa kúrò nínú islam náà ní àdánwò kí ọlọ́run bá kó má fi kan nìkan kan wa kó wá fi ẹsẹ̀ wa rinlẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ tí a fi rí ìyọnu rẹ̀ ní ọ̀rọ̀ ní iṣẹ́ ní àbí ọkàn òní kí ọlọ́run bá subhanahu wa ta'ala kó má ṣe rọrùn fún ẹnìkan kan wa bákan náà tọrọ àtàlátù fún anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala fi tawá lọ́rẹ tó ní kó mú wa kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ kó mú wa kúrò nínú àìmọ̀kan lọ sínú ìmẹ̀ ẹ̀sìn ìkí ọlọ́run ọlọ́run kó máa bá anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ará rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ìlànà wọn títí jọ́ gbẹ̀ndẹ̀ mo kí àwọn ọmọ ìyá lápapọ̀ pẹ̀lú látorí àwọn tí wọ́n jẹ́ kọmítí mọ́ṣáláṣí tí a ń bẹnú ẹ̀ yìí abẹ́lẹ́ bá subhanahu wa ta'ala àwọn ìgbìyànjú yìí lórí kí Islam lè máa lọ síwájú kọlọ̀mbà kọmọdún ńlá dáadẹ́ a ìmáàmù mọ́ṣáláṣí àti gbogbo àwọn ọmọ ìyá lápapọ̀ tí wọ́n gbárùkù tí wọ́n náà láti lè máa jíṣẹ́ ọlọ́run ọba láti lè máa pe àwọn èèyàn sí ìlànà anábíwá muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó mọ́ dùn ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan yìí ní ládà iṣẹ́ tí ẹ ṣe kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala kó wá ṣe gbogbo wa àti àwa àti ẹ̀yin kò ṣe wá ní ọmọ aljanna kò ṣe wá ní ẹni ìyọnu rẹ̀ a mo kí wa wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh a kọ́pìkì tí wọ́n ní ká máa fi rárá wa létí òun náà ni tí wọ́n pè ní al-istiqama òun ni ìdúróṣinṣin gẹ́gẹ́ bí a ṣe máa tu ní èdè Yorùbá al-istiqamatu ala ad ìdúróṣinṣin lórí ẹ̀sìn ọlọ́mọba subhanahu wa ta'ala àmọ́ pípa bá ní àdínì ẹ̀sìn ẹ̀sìn táàrin ìfẹ́ sí náà ní dínú islam ẹ̀sìn islam ẹ̀sìn tí ọlọ́mọba subhanahu wa ta'ala sọ pé inna ad-dina 'inda Allahi al-islam dájúdájú ẹ̀sìn tó ń bẹ lọ́dọ̀ ọlọ́mọba òun náà ni ẹ̀sìn al-islam nínú àyà mi ọlọ́wọ́n bá ní wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu huwa fil akhirati min al-khasirin ẹni tó bá rẹ̀ tún wá ẹ̀sìn ní yàtọ̀ sí ẹ̀sìn islam ọlọ́wọ́n bá ní à nígbà lọ́wọ́ rẹ̀ tá wá gbà lọ́wọ́ rẹ̀ tó bá rí jọ́ ní alkiyama yóò máa bẹ nínú àwọn ẹni òfò kọ́nà ọba subhanahu wa ta'ala kó má kẹ̀yìn àti ẹ̀yìn fún ara wọn so eléyìí ni ẹ̀sìn tí a ń sọ àti ti kọ́ ọmọ ìtànpé ní ìdúrósí ní eléyìí òun ni tí a máa ṣàlàyé fúnra wa láti lè máa fi rán ara wa létí náà àti gbọ́ wáàsí lóníranran nípa táǹpé ní al-istiqama ṣùgbọ́n ìdí èyí sọ yìí láti lè fi rán ara wa létí ní abẹ́ fadhakir fa inna dhikra tanfa'ul mu'minin ọlọ́mọba subhanahu wa ta'ala ni wa dhakir kò ìrántí فإن الذكر تنفع المؤمنين ìrántí tí ó máa wúlò fún àwọn olùgbàgbọ́ òdodo ni ìkanú àwọn afẹ́sì asheikh Muhammad bin Salih Al-Uthaymin alayhi rahmatullah wọ́n sọ nínú ìkanú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọn tí a mọ̀ sí Sharh Riyadus Salihin wọ́n ní al-istiqamatu hiya an yathbuta al-insanu ala shari'ati Allahi subhanahu wa ta'ala kama amara Allahu wa yataqaddamuha al-ikhlasu lillahi azza wa jalla wọ́n ní òun náà ni asabat wọ́n yọ látara gbólóhùn kọ́ọ̀mà yà kúmù sọ́tọ́mà ní ìtàkọ́ọ̀mà yà ní nǹkan ẹni sábàtà kó jẹ́ nǹkan tí ó dúró ṣùgbọ́n tá a bá ti ń sọ̀rọ̀ nípa àlìsíkọ́ọ̀mà tún àlàjí ìtumọ̀ rẹ̀ فهنان هي أن يثبت الإنسان على شريعة الله سبحانه وتعالى kéèyàn dúó lórí ṣẹ̀ríà ọlọ́wọ́n ọba ìlànà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kéèyàn dúó lórí rẹ̀ kí là ń pè ní ṣẹ̀ríà ṣẹ̀ríà òun náà ní ọ̀nà àtọ̀ríkì òun ni wọ́n ń pè ní ṣẹ̀ríà ní èdè lárúbáwá ṣùgbọ́n tá bá tún ní ṣẹ̀rí'atullah àti ọ̀nà ọlọ́wọ́n ọba ọ̀nà tí yìí ó tọ̀ tí ìjọ́dọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala قول شريعة الله قال الله سبحانه وتعالى ففي صفوان نبوة محمد صلى الله عليه وسلم قني ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين ọlọ́wọ́ bá ní rẹ̀ muhammad sallallahu alaihi wasallam a ti gbé ẹ lórí ṣẹ̀ríà kan lórí ìlànà kan fàtẹ̀lẹ̀ ha ìlànà yẹn ni ó tẹ̀lé wàlá tẹ̀tẹ̀lẹ̀ àhọ́wá alẹ́lẹ́nà láìàlẹ́mú má tẹ̀lé àwọn ìfẹ́ ẹnu lóníranran tí àwọn tí wọ́n mọ̀ tán rò pa wọ́n mọ́ tí wọ́n gbé kalẹ̀ innahum lan yughnu anka min Allah shay'a tó bá lọ tẹ̀lé àwọn ìfẹ́ ẹnu wọn tí wọ́n gbé kalẹ̀ tán ń pè lọ́nà wọn à lè ràn ẹ́ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́wọ́ bá o wọn à lè ràn ẹ́ lọ́rọ̀ kúrò lọ́dọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala o ṣùgbọ́n má jẹ́ ojú ẹ lójú wà inna zalimina ba'duhum awliya'u ba'd àwọn tán ṣe àfòsí fún ẹ̀mí ara wọn wọ́n mọ̀ ọkùnrin wọn lọ́wọ́ ni tí ó fi máa dàbí ẹni wípé ń tán ṣe ọ̀nà tó dáa ni wọ́n ń tọ́ níta ń ṣe nǹkan tó dáa òun ni wọ́n ń ṣe ṣùgbọ́n wallahu waliyul muttaqin ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni waliyul muttaqin ọba àwọn olùpáyọ̀ ọlọ́run ọba òun ni ọ̀rẹ́ àwọn olùpáyọ̀ ọlọ́run tí ó gbé kalẹ̀ fún anábíwa muhammad sallallahu alayhi wasallam so shekin sọ fún wa wọ́n ni al-istiqamatu hiya an yasbuta al-insanu ala shari'ati Allah ìtànkè ní istiqama òun ni kéèyàn dúró kó fẹsẹ̀ rinlẹ̀ lórí ìlànà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kàmá amọ̀rọ̀lọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe pa láṣẹ gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe pa láṣẹ ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ní tó jẹ́rìí gbé nínú ọ̀rọ̀ ọlọ́run ọba nínú suratu Hud ọlọ́run ọba ń sọ fún anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار فما لكم من دون الله من أولياء ثم لا تنصرون قال أمير محمد صلى الله عليه وسلم فاستقم فاستقم جو دي دي يعني فاثبت شو جو دي دي جكسرين لك كما أميرتا gẹ́gẹ́ bí a ṣe pẹ́ láṣẹ wà máa ń tábà máàk àti gbogbo àwọn tán láwọn kúrò nínú ṣíríkù kúfúrú ní gbogbo wọn náà gẹ́gẹ́ bá ṣe kúrò gbogbo yí pátápátá ẹ̀dùn òdèdè tíyàn bá ló ń gba islam ìyẹn máa dúró dédé lórí islam ni èyàn ní jẹ́ni tó ṣe pé yóò máa fi sí ìmá fi sọ́hun yóò máa ṣe ṣírùkù ń gbà mí yóò máa ṣe islam ń gbà yóò máa ṣe dídíà ń gbà yóò máa ṣe súnnà ń gbà yóò gbọ́dọ̀ ní sàbáàtì ni eléyìí ọlọ́wọ́ bá ń sọ fún anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ipe fastaqim fasbut dúó déédéé kama umirta gẹ́gẹ́ bá a ṣe pẹ́ láṣẹ wa man taba ma'ak àti gbogbo àwọn tó ṣe pé wọ́n kúrò nu ẹbọ wọn láwọn gba ìsìlámù gbogbo yẹn ẹjọ dúró déédéé àṣepa apáyín nìyẹn wà látẹ̀tù rọ ò ẹ mọ́ wa kọjá ẹ̀ torí pé tẹ́ ẹ bá ti tún kọjá là kò sí sábà tù ẹ dúró déédéé mọ́ náà nù. Allah subhanahu wa ta'ala wa ní innahu bima ta'maluna basir gbogbo tẹ́ ń ṣe ọlọ́wọ́ ọba ń rí gbogbo ẹ̀ wala tarkanu ila alladhina zalamu ẹ má fi sí ọ̀dọ̀ àwọn tán ṣàbòsí fúnra wọn táà gbàgbé ayàta kàtíwájú lẹ́ẹ̀kan Allah subhanahu wa ta'ala oní thumma agbẹ́ sórí ṣẹ̀ríà kan tẹ̀lé ṣẹ̀ríà yẹn òun ọlọ́wọ́ bá sọ ọlọ́wọ́ subhanahu wa ta'ala sọ fún pé kí ni wípé wa inna zalimina ba'duhum awliya'u ba'd àwọn tó ń ṣe àbòsí fún ẹ̀mí ara wọn pẹ̀lú pé wọ́n tẹ̀lé tí agbé fún ẹ wọ́n mọ̀ kúnra wọn lọ́wọ́ nínú ayé eléyìí ọlọ́wọ́ bá subhanahu wa sọ pé kí ni oníwàlá tẹ́ríkánú ìlàlẹ̀ ìrìnà ọ̀dọ́là ẹ má fi sọ́dọ̀ àwọn tán ṣe àbòsí fún ara wọn fatamátàkùnmù náà tẹ́ ẹ bá ṣe iná gbà yín mú àti ẹ wọná fatamátàkùnmù náà ọmọlákùnrin júni lamin aulia wájọ́ ni tí ó ràn yín lọ́wọ́ níbi ìyọ́ ọlọ́mọba níbi ayàtọ̀ òun ìnáhùn lẹ́yìn ogun náà àǹkà mínà lọ ìṣẹ̀yà nínú eléyìí onífọ̀mọ̀ alákùnmí dúnni láàmì áwòlìyà tó mara tún sọ̀rọ̀ kò sẹ́yìn ẹ̀kan tí ó lòun fẹ́ gbà ilẹ̀ bí ọlọ́mọba subhanahu wa ta'ala so ló jẹ́ pé tá a bá ti ní àgbà ìsìláàmù ìtumọ̀ ẹ̀yìn pé a ṣe tán àti dúó bó ṣe yẹ ká dúó a ṣe tán àti dúó bó ṣe yẹ ká dó tábàdà sọ fún wọn bí wa sínú ìsìláàmù ni tá a bá ń sọ eléyìí lẹ́nu ìtumọ̀ rẹ̀ ni wípé ìsìláàmù bí anábíwa muhammad sallallahu alayhi wa sallam tó fi àwọn sàábé rẹ̀ tó fi wọ́n lẹ̀lé lórí òun la yẹn gan torí pé ìsìláàmù nìyẹn in tó bá ti yàtọ̀ sí nǹkan tí anábíwa muhammad sallallahu alayhi wa sallam tó fi àwọn sàábé rẹ̀ lé lórí kó tó jáde láyé tó bá ti ń yàtọ̀ sí ó ti ń kúrò ní ìsìláàmù gidi ìsìláàmù gidi yẹn lè yẹn lè ṣe tí èròjú rí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala so oníyìí ni sheikh ibn uthaymin alayhi rahmatullah na fi sọ fún wọn definition tí wọ́n mú wáyé ipe n tá n pè ní al-istiqama yàní al يعني يثبت الإنسان على شريعة الله سبحانه وتعالى كما أمره الله بل وباشي قالا شكو دولوري لي أني تاسو كونيكي أني تقاما نيه so أولا تسواجو لوري لي ويتقدم الإخلاص لله عز وجل الإخلاص أتنبض واشواجو إليه تانسو ẹni tá a fẹ́ sọ pé ní sì kọ́ ọmọ làbúdà yẹn kú náà mùkìlì sọ ẹni gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ jẹ́ pé torí tọ́lọ́run ni nísìnyẹn lè máa tí òun kó máa gbàwẹ̀ kó máa lọ ájì kó máa yọ zaka kó máa ṣe eléyìí kó máa ṣe eléyìí ó lè jìnà sí ọtí mímu tẹ́tẹ́ títa jìnà ṣíṣe ó lè jíjà owó èlé gbígbà irọ́ pípa ó jìnà sí gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí kíni ó gbọ́dọ̀ jẹ́ pé kíni lillah nítorí Allah ni tí ó bá ti kí ń ṣe lillah a ní pé ní istiqama ó gbọ́dọ̀ jẹ́ pé kíni lillah torí kí ọlọ́run bá ní wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ad-din hunafa ويقيم الصلاة ويؤتي الزكاة وذلك دين القيمة ọlọ́run ní ta pa wọ́n láṣẹ náà ní pé kí wọ́n ṣe ìbáadà fún allah kan ṣe ìbáadà fún allah gbólóhùn ìbáadà dẹ̀ ní táwọn àpóbá tú fún wa wọ́n ní tẹ́ǹpẹ̀ ní ìbáadà òun náà ní ìtìfàlù àwámírìlá wáṣínábùnà wáyìí àwọn àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó pa wá kéèyàn máa mú iṣẹ́ wàṣìnàbù náà wà hí èyí tí ọlọ́run ọba kọ̀ fún wa kéèyàn máa jìnà sí ìtìfàálù àwọn àmìrìlá wà hí kéèyàn máa mú tọ́lọ́run ọba tó pa kó máa jìnà sí nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ní kájínà sí lẹ́ni tó ṣe kíni tí ó fi ń wá ìyọnu ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala gbólóhùn ìbádà lélẹ́ ìtàǹtẹ̀ ní al'ibada òun lélẹ́ ọlọ́wọ́ ni wà máa umiru illa liya'budullaha mukhlisina la'uddin so ẹni tó ṣe ìtìsálù àwọn amìrìnlá tó mú àṣẹ ọlọ́wọ́ bá ṣe tó lẹ́ jìnà sí tí ọlọ́wọ́ bá ní ká jìnà sí làbútà ìyànkúnà mùfíìsùn nílá ó gbọ́rọ̀ jẹ́ pé torí tọ́lọ́n ló fi ń ṣe tí ó bá ti fi ń ṣe torí tọ́lọ́wọ́n ọba nǹkan yẹn ò lè jẹ́ ìbáàdà makbúlà ìbáàdà tí ọlọ́wọ́n ọbó gbà lọ́wọ́ wa ààrẹ lè fọ́pẹ́ nìyẹn ní ẹni tó ṣe wípé alàsìkọ́mà ni ẹni tó ń bẹ يفكرين الدوت سيلوريس عامتين هي أن يثبت الإنسان على شريعة الله سبحانه وتعالى كما أمره الله وأن يفعل ذلك بالإخلاص ودبر الشيء بالإخلاص إذن كنت الاستقامة منه ìtànpè ní al-istiqama òun náà ni eléyìí tí aṣìlálàyé náà Sheikh Ibn Uthaymeen alayhi rahmatullah lára àwọn nǹkan tí wọ́n tún sọ fún wa òun ni wípé wọ́n ni wà fi hadha dalilun al-ahmiyyati al-istiqama ala dinillah bàtán tẹ̀síwájú inú tíra tí akóòtì ìyẹn sáré riyadu salihin wọ́n ní ó ń bẹ́ ń belé dalilun al'ahamiyyar ti istiqama ala dinillah ẹ̀rí lórí pàtàkì ìnísìkọ́mà lórí ẹ̀sìn ọlọ́run ọba àti sọ̀tán pé nísìkọ́mà fún wa àwa ni di àyẹ̀kúnà ìsánù sáábítàn kí àjẹ́ni tó ṣe yí pé yóò dúó tí ẹsẹ̀ rẹ̀ ó rinlẹ̀ láyé nínú aláyánkóso kò ní fi àlékún kún ẹ̀sìn wà láyánkóso kò dẹ̀ ní yọ kúrò mẹ́ that is kò sí dídíà nínú ìgbésí ayé rẹ̀ ẹni tá a fẹ́ sọ yí pé alàfikọ́ọ̀mà kò ń bẹ lórí ìfikọ́ọ̀mà báyọ̀ kó nu mọ̀tẹ́lẹ̀ àná kò ní jẹ́ oní dídíà kò ní jẹ́ oní kíni oní dídíà kò ní máa fi kún ẹ̀sìn torí pé ẹ̀sìn ti pé already ọlọ́wọ́n bá ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan ọlọ́ni òní mo ti pé ẹ̀sìn yín fún yín bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ mi mo parí ẹ̀ lórí mo dẹ̀ yọ́nú sí ìsìláàmù gẹ́gẹ́ bí ẹ̀sìn tẹ́ máa ṣe so tí ẹ̀kan wá wó sùsù pé a tún lè pé lẹ́yìn náà kún ẹ̀sìn yìí ẹ jẹ́ ká tún fi yìí náà kún bí ìgbà tó ṣe pé ẹni ìyẹn ó ń sọ wípé ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ pé bí ìgbà tó ṣe pé ó ń sọ pé ànábì Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ nǹkan pè ní àdáadáalẹ̀ nínú ẹ̀sìn tá a gbọ́dọ̀ jìnà sí i tabafẹ́ ní ti kọ́ ọmọ a gbọ́dọ̀ jìnà sí nǹkan pè ní àdáadáalẹ̀ nínú ẹ̀sìn tabafẹ́ ní ti kọ́ ọmọ tabati lé èèyàn tó ṣe pé ntọ́pọ̀lọ́ bá ti sọ fún náà ló kàn ń ṣe lọ ẹnìyẹn a lè sọ pé kí ni owó alásìkọ́ọ̀mà ó ń bẹ lórí ìsìkọ́ọ̀mà torí pé almustaqimu ala dinihi la yazidu fi dinihi ẹni tá ló dúró lórí ẹ̀sìn rẹ̀ kò ní máa fi kún ẹ̀sìn yẹn torí pé ẹ̀sìn yẹn anábì sallallahu alaihi wasallam ó ti dìlíva rẹ̀ fún wa ní nǹkan tó pé torí anábì fi ń sọ fáwọn sáábì rẹ̀ ó ní fa innahu man ya'ish minkum ba'di ẹni tọ́lọ̀ bá ní kí ẹ̀mí ẹ̀gùn nínú yín fàtẹ́rà ìlàpà kẹtìrọ̀ yóò rí àìkú ẹnu tí ó pọ̀ láàrin àwọn musulmi o fa'alaikumi sunnati sunnami ẹ̀dọ́tí wa sunnati al-khulafai ar-rashidin al-mahdiyyin min ba'di sunna àwọn àrólé ìtàn jẹ́ ní ìmọ̀nà àwọn tọ́lọ́wọ́n bá ti fi mọ̀nà lẹ́yìn ní ẹ̀dọ́tí onítàmẹ́sàkù bíi àwọn ẹgbàmú agbọ̀àléyà nínú wàhí ẹ̀fẹ̀ yín ọ̀gàn yín ẹ̀fì gbàmú tírítà náà bí sọ̀tọ̀lá àtàmìsọ yí pé kágbàmú torí pé kò fẹ́ jẹ́ ká kúrò ń bẹ́ ká ní kíkọ́ ọmọ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n jẹ́ káwọn sàábé mọ̀ wípé àwọn èèyàn wọ́n ó oríṣiríṣi wọn torí náà àwọn àfẹ́sí ọmọ sọ fún wa mọ́jọ jẹ́ nǹkan ìyàlẹ́nu fún wọ ipò pé àwọn mùsùlùmí ń pín àwọn mùsùlùmí ọ̀rọ̀ wọn òjọ́ kan ìyẹn kọ́ ni ó jẹ́ yanu ìyẹn kọ́ ni ó jẹ́ nǹkan ìyàlẹ́nu èyí tó yẹ kéèyàn mójútó òun ni tánàbì sọ pé fàálẹ́kùn bí súnnẹ́tì wọ̀ súnnẹ́tì kúlàfà ìrọ̀ṣì nínú mahadina ní báyìí ipá àwọn mùsùlùmí ó pín yẹn ànábì ti sọ yíò bọ̀ bóòlù yẹn tó ṣe fẹ́ máa bẹ lórí ìlànà tó yẹ ká máa bẹ ìyẹn gangan ní kókó lèmi àti gbọdọ̀ fárẹ rẹ̀ táàtù ọgbù fún tẹ́yìn òfin níṣorí ibú wájú ọlọ́mọba subhanahu wa ta'ala ànábì ní adúrà lẹ́bùn náà wájú ẹ̀fẹ́ yín gan yín dìímú ẹgbàmú dáadáa

yankus min shari'ati Allah yóò máa yọ kúrò nínú sharia ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wa hadha yazidu fi shari'ati Allah eléyìí jẹ́ òun fi lékún sharia ọlọ́wọ́ bá ipò ẹ̀ka tún lè ṣe lé ẹ̀ka lè ṣe báyìí ẹ̀ka lè ṣe báyìí yóò fi ń tí ẹ̀sìn gbé kalẹ̀ ẹlẹ́ yóò máa mú àwọn nǹkan mi wá yóò máa fi replace ẹ̀ eléyìí yóò máa yọ kúrò nínú ẹ̀sìn pé ah eléyìí ti pọ̀ ju pé ní ti kọ́ ọ náà kò sí sí kọ́ máa ń bẹ̀ law kana mustaqiman la thabata ala shari'ati ala shari'ati Allahi subhanahu wa ta'ala kama ballaghaha rasulu sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ànábì sallallahu alayhi wa sallam ṣe jíṣẹ́ rẹ̀ fún wa kò ṣe kí n tẹ̀síwájú wọ́n ní ẹni yẹn yóò ṣe kí ni yóò dúó lórí ilé láì ní fikún láì ní yọkúrò wala yubaddilu wala yughayyiru kò ní change ẹ̀ fa amma man ghala fi dinillah ẹ̀rẹni tó ń bá ṣe àṣejù níbi ẹ̀sìn ọlọ́run ọba tó wò pé tọ́lọ́run ọba àbóyí padà fa iná olàmìyàkùn mùsàkìmà ẹni yóò ṣe mùsàkìm alìsìkọ́mà tó la búdà láàmìnà lè rìkì dáàlì fi kú ìṣe ìsìkọ́mà èèyàn gbọ́dọ̀ wà balance ní gbogbo nǹkan hatta ya kúnà ìsánù mùsàkìmà aláṣẹríyà ti lórí ṣẹ̀ríà ọlọ́run ọba subhanahu wa ta'ala so ìtẹ́mi àti ń gbọ́dọ̀ máa ṣe gbìyànjú rẹ̀ nìyẹn hatta nakuna mustaqimin kálíbà jẹ́ mustaqimun la nazid ala shari'atillah wala nanqus minha wala nubaddil wala nughayir a ní fi kún ẹ̀sìn ọlọ́run ọba tó fi wádà bẹ nípa ń sọ wípé ìtọ́nù wọn bá sọ yóò tó ara wọn kan ní àsìkò anábíwá muhammad sallallahu alaihi wasallam tán lọ sílé anábí sallallahu alaihi wasallam wọn béèrè nípa ìjọsìn anábí sallallahu alaihi àwọn ìyàwó tán bẹ ńlé wọn sọ fún wọn ká annam taqaluha wọn ọgbẹ ṣẹ́kì yẹn ló jù báyìí lọ ká annahum taqaluha nígbà tán wo pé lóyò tó nǹkan ṣùgbọ́n ọwọ́ pé ànábí ọlọ́wọ́ bá ní agbọ́rọ̀ tó rárá wé ìkálóhun tó ń wó gbogbo orú lòwó ma fi hàn náfílà kò sí orun lóru kò sí orun lóru ìkálóhun tó ń wó gbogbo ọjọ́ ayé ohun àwẹ̀ ni kò sọ́jọ́ tó wò nígbàwẹ̀ ìkálóhun tó ń ọ̀rọ̀ ń fẹ́ àwòrẹ́lẹ́yìn ẹni tó ń wá lìjánà yóò ráyé obìnrin kò sí tó ń dí obìnrin ọ̀rọ̀ tí gbogbo wọn sọ ọ̀rọ̀ èèyàn kọ̀ọ̀kan tí ìwòlò àṣejù wà ń bẹ ẹni tọ́lọ̀ ń fẹ̀sìn rán sallallahu alaihi wasallam ó ń sùn lóru oyin náà fílà lóru bóòdù wọ́n ṣe fẹ́ mẹ́ẹ̀sì jù ú lọ tó ṣe pín gbogbo ooru títí ẹ kò sórun ń ẹni tọ́lọ̀ ń fẹ̀sìn rán ó ń gbàwẹ̀ ń gbà mí kò ń gbà ń gbà mí bóò ni wọ́n yìí sọ fún gbogbo ọjọ́ ayé ti tí ẹ àwẹ̀ ni kò síjọ́ tó ní gbáwẹ̀ ẹni tọ́lọ̀ fẹ́ sí rán ó fẹ́ yàwó èyàn kó ṣe wá fún kóhùn fẹ́ sí lọ́n dé lẹ́bù pé ọ̀rọ̀ obìnrin òun ò ní fi obìnrin tó òun fi ń sin lọ́n òun ò ní fi obìnrin eléyìí gbòlówò àṣejù ni àárí pé anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam kò sọ wípé ṣe bí àwẹ̀ ààrẹ ni eto pataki nu ẹ̀sìn làwẹ̀ eto pataki gan inú ẹ̀sìn ní káyaná fílà lórí anábì sallallahu alaihi wasallam sọ ó binu ni eto sọ fún o ni fún ní information yẹn ó ní anatqakum lillahi wa akhshakum la ó páyọ̀ ọlọ́run bá jù yín lọ ọ̀rọ̀ yí pé kọ̀dùkúfúra aláwọ̀ máta kọ̀dámẹ̀ min zẹ́mì ọmọ ta akpar kọlu wà ńlẹ̀ nípa lọ́n ti ṣàforíjì gbogbo tó ń ṣe lẹ́sẹ̀ àti ilé ò ti ṣe ibi ọlọ́mọba subhanahu wa ta'ala ti ṣe àforíjì rẹ̀ fún tó wà ní ẹ̀kọ́ yẹn mo páyọ̀ ọlọ́mọba jù yín lọ mo bẹ̀rù ọlọ́mọba jù yín lọ anábi wá ní èyí kíhù mo mọ́ yẹn lọ́sílà lórí mo lè máa ń sùn mo mọ́ ń báwò nígbà mi ní nígbà ń báwò bẹ́ẹ̀ ni mo fẹ́ yàwó fàmà rọ́bì máa ń sún náà sí fàlẹ́ ìsọ̀bí ẹni tí ó bá ṣe sún bí mo ṣe ṣe bí mo ṣe mú wá fàlẹ́ ìsọ̀bí ni ò ń sára mi o bẹ́ẹ̀ lẹ́ra wọn míì náà tó ṣe wípé àwọn òṣèkò lówó ṣùgbọ́n jàpá làwọn ṣe tẹ bá ń sọ fún wọn pé nǹkan bá yà rẹ̀ sí ẹlẹ́rìí wọn wá Kùránì ẹ̀rí nínú súnnà ó kà máa ní mo lè lórí wípé ẹlẹ́rìí alákatá títí ni wọ́n wàhálà wọn ti pọ̀ jù èyí táwọn ọ̀rọ̀ aṣèlérí eléyìí náà ti wà ókè gẹ́gẹ́ bí àwa náà ṣe máa ń gbọ́ táwọn èèyàn máa ń sọ káàkiri ẹ̀rẹ́ lónìí anígbòtí tó burú níbi àkójú òtí tó burú níbi àntọ́jú òtí tó burú níbi àmúgbówé òtí tó burú níbi tẹ́tẹ́ síta kò sí tó burú níbi ìsinmi ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àárí báwọn nǹkan wọ̀nyí èyí tó wà fọmọ́ sí ìsinmi lónìí ẹ̀ẹ́rì mùsùlùmí eléyìí ó gba àdùbá ó yá yàn lówó èdè ó yá owó èdè fi mùsùlùmí eléyìí ó ṣiṣẹ́ ọ̀pọ̀ ọtí ó pòdúsí ọtí mùsùlùmí eléyìí ó ń kójú ní káàkiri àti bẹ́ẹ̀ tàbá sí alkùnránù kẹrì sọ́nà ní kámọ́ bá ìgbà ní owó èdè àbòsíkámọ́ bá tó ní kámọ́ mú sí ní àbòsíkámọ́ kámọ́ mú tó ní kámọ́ ṣe ìlẹ́yìn àbòsíkámọ́ sóní ká máa ta tẹ́tẹ́ ní àbóní ká máa ta tẹ́tẹ́ àwọn ìbóní ká máa ṣe àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n ara àwọn mùsùlùmí tó ń lẹ́yìn sínú àwọn nǹkan wọ̀nyí tó ṣe wípé ìwọ tó bá tí wọ́n ń ṣe wá àdúgbò ìtàn yìí ó dáa wọ́n ní alákatá títí ní ẹtí mẹ́tì méjì tí ó fẹ́ máa ju dáwọ́sì sínú ọkàn wọn náà wípé tí òun ń ṣe pé mo ti ń lè jù báyìí ṣùgbọ́n nǹkan tí ó kà tó máa fi ọkàn yàn balẹ̀ ní wípé ṣebí kùránì náà ló ń bẹ wájú wa yìí ṣebí tọ́nà ọba sọ náà ní wípé ẹ má jẹ ìgbà mi ìtọ́nà ọba sọ náà ní pé ẹ jìnà sọ́sí ìtọ́nà ọba sọ ní pé ẹ má ṣe jìnà ìtọ́nà ọba sọ ní pé ẹ má ta tẹ́tẹ́ ọkàn yóò máa balẹ̀ wípé èèyàn bẹ lórí ìlànà yóò máa rántí ọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala tó sọ fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam ibi wa in tuta wa in tuta akthar man fi ardi yudilluka an sabilillah tó bá lọ tẹ̀lé àwọn tán pọ̀ jù nínú àwọn tí wọ́n ń bẹ lórí rẹ̀ yudilluka an sabilillah wọ́n fẹ́ nù kúrò lójú ọ̀nà ọlọ́mọba ni inú ni ó máa dún ojú ó máa túká látara wípé kí ni òun rí tí ó ń fi ọmọ òun balẹ̀ nínú ọ̀pọ̀ àǹtẹ̀ yìí nípa pé àwọn tó pọ̀ jù mọ́ àwọn tí wọ́n ń bẹ lórí ilẹ̀ ayé wọ́n àti lórí ọ̀nà wọ́n àti lórí ọ̀nà ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní sọ fún ànábì rẹ̀ sallallahu alaihi wasallam ìlú wa máa àtẹrù náà wà láwọ̀ ọ̀rọ̀ tàbí mú ní èyí tó pọ̀ jù nú àwọn èèyàn kó ṣe wà tuntun bẹ́ẹ̀ lọ kó ṣe kókòrò jù ṣe wà tuntun èyí tó pọ̀ jù àwọn èèyàn ò ní gbẹ̀ bọ̀ àwọn nǹkan wọ̀nyẹ ni ó jẹ́ kíyàn máa wò pé kí ni kínú wọn máa dùn kínú rẹ̀ máa dùn lórí kí n ṣe lórí táwọn èèyàn bẹ lórí àmì rárá bọ̀ lórí pé ọlọ́wọ́n bó ní kí ìsìn tòun ó jẹ́ lára àwọn tó ṣe wí pé wọ́n bẹ lórí àmì ọlọ́wọ́n bá ní kò ní ìkọ́mà so afáǹtẹ̀ síwájú lórí ọ̀rọ̀ wọn tí wọ́n sọ wípé wàbára bákanáà wọ́n sọ fi ṣáàrí hadithi Sufyan bin Abdullah ìsàkàkù hadithi kan bẹ lórọ̀rọ̀ ìsìnkọ́mà náà ìyàkálọ̀ bá nàbíwá Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn sàárì rẹ̀ orúkọ rẹ̀ jẹ́ سفيان وما عبد الله الثقفي الإمام مسلم بحديث هو بكنا الإمام الدين الأسواني أني إليه إن كل في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك أو غيرك ó nílò òṣìṣẹ́ ọlọ́run wa mo fẹ́ kẹ́ ẹ tó fún mi nípa islam kọ́ọ̀lá ọ̀rọ̀ kan tó ṣe pé bá àfàlù àánú àtàlà àdàkà tó ṣe pé tó o bá ti sọ fún mi màá gba tó pẹ̀lú ẹ̀ nítorí máa bèrè lẹ́yìn ẹ̀ lọ́wọ́ ẹlòmíì mọ́ nígbà tí àánú bá lọ. àdáni ní kúl àmì ìṣúlá sọ pé mo gbọ́ lọ́wọ́ bàkọ́ nínú ìwáyà tó tún fàtẹ̀kì kò wá gbó lórí tó sọ nínú ìwáyà tó gbajúmọ̀ tó mọ̀tẹ̀kì kò wá gbó lórí tó sọ àti kọ́tọ́ pé ní ti kọ́ ọmọ fún wa àyẹ̀ kò tẹ̀sí tán aláṣẹ̀rí àkìlá kama amọ̀rọ̀fà kéèyàn dúró lórí òfin ọlọ́mọ ọ̀rọ̀ bọ́nà ọba ṣiṣẹ́ kí bó ṣe palájọ máa ti kláàmù tí a dẹ̀ dúró lórí rẹ̀ pẹ̀lú ní ẹrú tí àlẹ́sìn wa ń sọ fún tàbí ní kékeré kúl àmà ń tún là sọ pé mo gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ṣùgbọ́n má jẹ́ kó jọ́rù ẹnu nìkan má jẹ́ kó jọ́rù ẹnu pàtẹ́kù dúró tí dúró sọ dúró tí dúró sọ. so ṣé kí mi ò sèmí ní alẹ́ rahmatullah wọ́n ń sọ lórí eléyìí wọ́n ní yàní àtúntò ìmáná láàkùfà máa bò yọ̀síná láàṣẹ̀kà máa bò gbogbo náà wọ́n máa gbọ́ ní ìgbàgbọ́ tó ṣe pé kò sí kúrò rẹ̀ kò sí ní ìṣe kìrì pẹ̀lú ẹ̀ bákan náà yọ̀síná ní ti ti àmàdájú láàṣẹ̀kà máa tí ò ti dáhùn rárá bẹ́ẹ̀ لله عز وجل وأنه رب الخلق مبعث له ومالديك وأنه لا إله إلا هو مبعث له سبحانه وتعالى kò sí ẹni tó lẹ́kọ̀ọ́ káṣẹ̀lọ́ nínú àyàfi òun nìkan wọ́n á náwó káàmì ní àtúnáyé wọ̀sífáàtì ibi ọlọ́wọ́ bá lọ sí ẹni tó pé pérépéré níbi àwọn orúkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ wọ́n á ní ọmọ gbogbo ní iṣẹ́ ìwà màlíkù ibi òun ni ọba tí ó dá gbogbo nǹkan wà màlíkù tó lè tẹ́lẹ̀ tó ní gbogbo nǹkan fún màtẹ́lì lẹ́yìn náà ó wá dúró déédéé aláṣẹ́lẹ̀ lórí ìṣẹ̀rí ọlọ́pàá bá àlàdí ìdí lórí ẹ̀sìn àti ìṣẹ̀rí ààrẹ فهذه كلمة قالها النبي عليه الصلاة والسلام من قال له كل قولا في الإسلام قولا في الإسلام لا أسأل عنه أحدا غيرك sọ̀rọ̀ kan fún mi sí ìdíbẹ̀ ìlọ́wọ́ ẹlòmí máa ṣe kì í sọ ilé fa'anta ya láti ikbar wasiyyata nabiyyi sallallahu alaihi wasallam wọ́n lè rí ọmọ ya ìwọ náà gbà wá sí àjẹ́sí sallallahu alaihi mo gbà pé ọlọ́mọ ọba ló pé pérépéré nínú orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ bákan náà mo gbà pé òun ní ọba tí ó lẹ́tọ̀ọ́ káṣíjọ́sìn fún kò sẹ́ni tó ní ẹ̀tọ́ káṣíjọ́sìn fún àyàfi orin nìkan àwọn olóyìn gbogbo nǹkan tó bá ti gba eléyìí kó wá dúró ṣe tó sọ ó ti ló gbà á jẹ́ kó hàn nínú ìṣesí rẹ̀ ìhùwàsí rẹ̀ ṣé kì í gba wá àti ànábì sallallahu alaihi wasallam fún màtẹ́kì àlàdínìlá dólórí ẹ̀sìn ọlọ́mọba kí lẹ́sìn ọlọ́mọba tá ń sọ òun náà ìdí ọlọ́mọba paláṣẹ kàṣe nítorí ká jìnà sí kàṣe ètò paláṣẹ pé káàkiri ọkàn káàkiri ọkàn ètò paláṣẹ ká máa sọ lọ́rọ̀ ká máa sọ ètò paláṣẹ pé ṣe é ká máa ṣe ètò ní ká jìnà sí ní àti ọkàn ká jìnà sí èyí tó ní ká máa sọ ká máa sọ èyí tó ní ká máa ṣe ká máa ṣe nígbà pé lẹ́sìn ọlọ́wọ́ bá náà tó máa tẹ̀lé ó ti sọ ìpinnu gbọ́ onísọ gbogbo àwọn nǹkan wáyé ṣùgbọ́n tí sọ ohun tó ṣeṣe dúró jí ní tó bá yẹ kó dúró jí dúró jí jìnà tí nǹkan tó yẹ kó jìnà sí wọ́n ní fàáza yá àtúrò lákà ní fàáza sí júníà wà láàrírò wọ́n lọ àwọn ìwà tó bá ṣe lẹ́yìn òórì yìí ìtùnú ayé àti ẹ̀kìyàmà kí ni ìtàkì ọlọ́pẹ́ ṣe kí tọ́ka sí ọlọ́pàá sọ fún wa nínú alkùnrin kẹrì ọlọ́pàá sí ìtẹ̀lẹ̀ nínú ọlọ́pùn ọlọ́pàá tó mọ̀ sàkọ́ تتنزل عليكم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الآن الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من قبول الرحيم فالمؤمنين أن تصل به ربنا الله الله ربه ثم الرب هو الخالق الرازق المدبر ẹni tó dá wọn tó ń ṣe bí ẹni fún wa tó ń darí àdámọ́lé ayé òun náà lọ́ba tí ó gbẹ̀lé wa tó ẹni tó yẹ kí a máa ṣe ìjọsìn fún ẹni tó yẹ ká máa ṣe ìjọsìn fún òun náà ní ká òun ní àrọ́pù àwọn tó wá sọ pé kí ni rọ́bù ọ̀pá aláàbí rọ́bù wa fọ́nà tàkọ́ àwọn àdúgbò tí ó ta sọ kò ṣe bá kan tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ lásán kò ṣe tó yẹ ọjọ́ kò jẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ lásán torí pé ọ̀nà láti máa yàkúrú àmàna omi náà tó sọ pé kí omi torítún mọ̀ sàkọ́ọ̀mù wọ́n tó ti tí wọ́n sọ ní wọ́n ṣiṣẹ́ tó pàtà ń bẹ láyé ọlọ́wọ́ bá ní tàtàlẹ́ zàdọ̀ àlẹ́yìn màláìkà jù àwọn màláìkà wọ́n máa sọ̀kalẹ̀ pẹ̀lú wọn àwọn màláìkà máa bẹ pẹ̀lú wọn àwọn àtàkọ́ fún àwọn màláìkà máa sọ wípé látàkọ́ fún ẹ má bẹ̀rù lórí títẹ̀ fẹ́ lọ pa wọ́n bẹ̀rù lórí títẹ̀ fẹ́ lọ pa tí a bẹ́ ènìyàn gbó tí òfin ọlọ́pọ̀ pa àwọn èèyàn gbúyàn àwọn èèyàn tó sọ fún sọ páyàn fún èèyàn wo tọ́lọ̀wọ́ bá sọ èèyàn wo ọ̀rọ̀ anábìsọ̀ lọ́ àbẹ́lẹ̀ èèyàn rí wípé tẹ́yàn dúró sí òun tó kọ̀rẹ̀ ẹ̀rù á tó máa báyìí náà wípé a, ah, ṣe tí mo ṣe yìí ṣe nǹkan yìí nǹkan tí máa fi ojú rí ọlọ́wọ́n bá àwọn màláìkà ó máa bẹ pẹ̀lẹ́ ìpẹ̀ lásàkọ́ wọ́n máa sọ fún ọ̀sẹ̀ ọ̀bẹ̀rù kọ́ntínú jẹ́ ṣe bákanáà wà láti àzánù àwọn kẹta tó bá pọ̀ fún ní ilé ayé náà ẹ má bàá mi jẹ lórí ẹ̀ látara wípé yàn dúró déédéé àmọye àwọn nǹkan tó jẹ́ mùdéjì àwọn nǹkan méjì yàn ṣe ní kí yàn fi rú yìí àwọn ẹgbẹ́ ìgbà ìwọ ló kàn ń kó rẹ̀ ní ìlú yà ọlọ́run ká mọ́ gba rìbá èyàn tó kàn gbé kọ́ńtàkì kan wá fún ẹ tó yìnbọn òògùn wa ọwọ́ àti ẹni tí yìnyín wà ń bẹ́ẹ̀ ìyẹn dẹ̀ lose a lot of money ẹmọ̀ ṣùgbọ́n àtọ́mọ̀ ọdún sí ọlọ́nà ìgbé bọ́lá òṣìkọ́ rẹ̀ wà lórúkà lórí wéjì wà lórúkà lórí lórí láàfin àdánù àwọn mẹ̀láìkó máa ṣe ní wọ́n mọ̀ sọ̀tún pé láàfin àdánù mọ́bà mú jẹ́ kí lórí láàfin àdánù mọ́bẹ̀rù ike tí o fẹ́ lọ bá ààrẹ ní ìjọ àtọ̀rọ̀ ìjà ìlànà tó ń sọ èdè ìyá máa jẹ́ lọ́jọ́ wájú wọ́n máa kó ìbẹ̀rù sínú ọkàn yẹn èèyàn fi ń tọrọ ìlànà tó ń sọ èyí kò láti wọ̀ náà a kò gbọ́gbọ́ àwọn kàbáyé tí ó pọ̀ sáwọn náà sọ ó ní ẹ̀fẹ́ tí àbá kan fún gbàgbọ́gbọ́ pé ó ń tẹ̀lé sónà àbá ẹ̀ wá gbogbo lágbàgbà lára ọmọ tó dẹ̀ pẹ̀jọ́ ní ẹjọ́ ìlú wa ilé ìlú wọn ń ṣe ìyẹ́ ẹ̀ àwọn ohun tó bá dá fún lẹ́ni tó ń báyìí láti sọ fún wípé ìlànà tó ń tọ̀ yìí ó lè ṣorí léde rẹ̀ ó lè láti bọ̀tá yìí pẹ̀lú ilé ìlú ìṣẹ́ tẹ́lẹ̀ ọ̀rọ̀ sọ àwọn àyẹ̀ sọ. nǹkan tí ó lè kí ẹ̀rù máa bá yẹn ní àgbà wo pé bóyá òun ò lè láti bọ̀ tán káwọn fi hàn káàbù ilẹ̀ wo máa wá nípa pé ṣé mi ìdílé fi lànà ilẹ̀ bá mi. ṣùgbọ́n bí àwọn èèyàn ṣe ń ju ti tiwọn làwọn mọ̀láìpọ̀ máa sọ fún un torí tí wọ́n bẹ̀rù bẹ́ẹ̀ náà ni kó lùzà àwọn community kan látara kó di òfin ọlọ́ba wọ́n sọ pé látàzán látàzán má bà ń jẹ́ lórí torí ìnà tẹ̀lé na kọ́lù rọ́bùn ọlá fún màtàkọ́ọ̀mù تتنزل عليهم الملائكة الله تخافوا ولا تحزنوا كم هم أصدقوا وأبشروا بالجنة التي كنتم تعدون ẹmọ dúró àlùjẹ́nà tọ́lá wọn bá promise ní bẹ̀wọ́ bí kò sí tó lè kú ìláyé bí ìbàdí tó ṣe wí pé àlùjẹ́nà tó ń bẹ̀wọ́ bí rẹ̀ méjì kò sí tó lè kú tó ṣe pé kí àlùjẹ́nà tó lè kú ìláyé bí láwọn èdè ìní ayé tó ṣe pé aljanna ò ní bí nǹkan yẹn bí a bá wọ aljanna yóò gbàgbé gbogbo tó ń lù sí ẹni tó lè kó ọrọ̀ ayé ń jọ tó bá lọ jọ mọ náà wọn bá bẹ́ẹ̀ lọ ẹ̀ pé tó gbádùn gbèsè ayé rẹ̀ yìí yóò lówó gbádùn yìí látara pé ìyá náà tó yóò dé kó gbàgbé gbogbo àtún ayé tó lò ti rí وأبشر بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة àwa ni títí ní láyé bí àwa ni títí ní náà tó wá ń fi jọ́ mi bẹ̀rẹ̀ sí á wọ́n lákòó fi ọ̀nà àtẹ́ṣe ìyàn fún sùkúù tẹ́ bá wà lẹ́mẹ̀ gbogbo tẹ́ bá ti ń fẹ́lẹ̀ máa ní wọ́n lákòó fi ọ̀nà àtẹ́ṣe ìyàn tẹ́lifí tẹ́ bá ti ọ́dà fún yóò máa ṣe yóò ẹ̀ máa rí wájú yìí dúró lẹ́yìn ọkọ̀ òyìnbó eléyìí àlejò yìí nǹkan àlejò ní látọ̀dọ̀ ọlọ́run ọba ọba aláforíjì ọmọ oníkẹ̀ lára èso tápé títí ọmọ eléyìí tọ́lọ̀ bá tó hánà wá tàbí máa bẹ́ẹ̀ ṣe ó wá lè tún ní ọrọ̀ ayé yẹn táwọn nǹkan wo náà fi dẹ́rù bá yẹn ọlọ́run lè tún wá ní kéèyàn tó yí yàtọ̀ sí tó ń dúró déyẹn lọ́dọ̀ ọlọ́run ọba aláìsọ ẹ̀sìn èyàn tún wá rí ọrọ̀ ayé yẹn ẹni tí òun dẹ́rù bá yẹn òun lè mọ́ wá rí ọrọ̀ ayé yẹn kó jọ yóò kí súnà tẹ́ ń ṣe onísúnà ọlẹ́yìn olùgbòwé èdè olóyìn ò lè ṣe léyìn ilé ṣe léyìn ilé ẹmọ́ ṣe léyìn ilé ẹmọ́ mú kí wọ́n ta tẹ́tẹ́ kó wọ́n ṣe ní nìkan ó tó ṣe ní tọ́nà máa fẹ́ ṣe ó lè wá jẹ́ ní tó tó ti nìkan yẹn ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ ìkún máa dùn mú ẹni yẹn láì sí gbogbo àwọn nǹkan yẹn ẹni tó wá ń dẹ́rú òṣì bàyàn lórí gbẹ́yìn yẹn ló fi sún náà yóò wá wá gbogbo ọ̀nà tó ń fẹ́ fi ṣe nǹkan yẹn tó fẹ́ fi ní ọlá àti ọlà owó kójọ ń bẹ̀ wà ní ìkójọ. ẹ̀rọ ọmọ tó múra dáadáa tó ń pọ̀ jáàmù ẹlòmíràn wà tó ń gbélé ó lè rọ́pọ̀ pẹ̀lú bó ṣe kóra rẹ̀ àti pé wọ́n lọ jẹ́ pọ́mọ tó ń bojú tí ò tí ì lọ́mọ ẹran tó ti ó lè rọ́pọ̀ ẹni tó ti dúlẹ̀ gan ò tí ì rọ́pọ̀ ìwọ tó tó ń bojú ló wà lọ́kọ ṣùgbọ́n tọ́lọ́ bá tó kárọ̀ tó wá fẹ́ pọ́n lé kò ń ṣe nǹkan tí ó wà garanti láyé báyìí o ṣùgbọ́n tọ́lọ́ bá fẹ́ pọ́n lé láyé báyìí náà yóò wá jẹ́ pé èèyàn kan kan sọ pé máa ń wá nígbà náà tó ń ṣe dáa ó lè mú sí pàtó nǹkan kan mọ́ra wọn ni ènìyàn tí wọ́n lè jẹ́ bí olówó ó tún wá jẹ́ bí tí ẹ̀sìn dùn lára yóò ṣe pé kí sísà yóò fẹ́ láì ṣe dààmú kankan yóò máa yí mọ́ ọlá ẹ̀sìn rẹ̀ kò kọ́kọ́ máa ń gbé wọ́n àti ènìyàn kan ló ń ṣe òkà àṣìṣe tó ṣe pé láti bí ọdún nílé ló kàn sí ìwòrán mọ́ lélẹ̀ iṣẹ́ ló bá sọ̀rọ̀ ni ó ṣe kí yóò fi lẹ̀ láàrin ọ̀sẹ̀ kan láàrin ọdún kan kọ́dà tí wọ́n tún bá láṣepọ̀ yóò kàn fi jù lẹ̀ wọ́n wà ní lágbájá ojú ìlọ́kàn ojú ìrìn náà òun lẹ̀ ló ṣì wúlẹ̀ òun ló ṣì ọrùn lẹ̀ ló ṣì báyà lẹ̀ ìtàn ni wọ́n ṣì bá ń lé lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ọlọ́ àmọ́ ṣerú nǹkan fún yín ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ó lè mọ́ jẹ́ kí gbogbo ẹ̀ máa lọ bẹ́ẹ̀ tó pé láti gbogbo ẹ̀ bá ń lọ bẹ́ẹ̀ náà ni ó lè fi ọ̀pọ̀lọpọ̀ ní òbẹ̀ máa lóru láìsí tí wọ́n bá tún ọ̀fẹ́ ní tó ṣe kó ń múra dáadáa tó ṣe kí wọ́ọ́rọ́wọ́ lọkùnrin yóò wà bá wọn lé ọkùnrin tó bá tó ṣe kí kálùgbó wọn lọ́bẹ̀ yẹn ṣùgbọ́n wọn so that a há lè ṣe a há lè rí ibi tẹ́ǹtì ṣùgbọ́n kí ẹ̀kan sọ fún wa ti pé tó o bá tó tó òfin ọlọ́run ọba ló fi rọ́rọ́ kó jọ á ní bàbá ẹ̀rọ ni torí pé kí wọ́n máa kánú náà sọ lọ àwọn sọ̀rọ̀ ìmọ̀mí ní ìdí tó pọ̀ jù mọ́ àwọn èèyàn kó ṣe jù ní bẹ́ẹ̀ lọ́wọ́ ní gbọ́lọ́wọ́ gbọ́lọ́ wọ́n ètò tí àtọ́rọ̀ máa ti láti ń dín lókà ń tẹ̀lé ìlà tó bá tẹ̀lé ìlànà àwọn tó pọ̀ jù lórí rẹ̀ máa sọ ẹ̀sùn ṣé èyí tó pọ̀ jù fún àwọn ará ayé ló ń gbé láìpò lórí jọmọ́ ẹ̀dá ṣé èyí tó pọ̀ jù fún àwọn atáǹbẹ̀ lórí ilẹ̀ ayé ní nǹkan tó fún wọn rárá ó túmọ̀ sí pé kéèyàn tako àṣẹ ọlọ́run ọba kọ́ ló máa jẹ́ kí ayé tó fún yẹn ṣùgbọ́n ọlọ́run ọba lè ní kéèyàn kan máa tako àṣẹ ẹ̀hún káyé máa dùn fún nítorí kí ìyàlùyà náà yóò jẹ́ ọlọ́run sùn ayé wà dùn fún àlìyá ó ṣe ní yóò dùn fún ọlọ́gbàgbọ́ aláwọ̀láyà fún ẹ̀nàzù ummatan wahida lẹ́jàáyà ìmẹ́jẹ́kùn bí rahman ìbòyún tuntun mú bá ń sọ̀tọ̀ ọlọ́síwájú gbogbo àwọn èèyàn ó kọjú sí nìkan náà ẹ̀yìn tẹ́ dúró dé léyìn òwò ọmọ fún yín nìkan láyé àwọn tá ń gbé ọ̀tọ̀ ọlọ́run yẹn òun ò bá ní kí ká má dùn fún òun wà ní ìgbà máa dùn fún ṣùgbọ́n ọlọ́run wa subhanahu wa ta'ala ṣe mú ọ̀tún wọn o lè gbó déédé kí ìgbà máa dùn fún ẹ láyé nígbà tó o lè lè má gbó déédé kí nǹkan máa dùn fún ẹ ìyẹn kọ́ ní yá kí ká dúró lórí ẹ̀sìn ọlọ́run ọba ìtòkẹ̀ sáté ìkò ìpẹ́ tó wá dó lórí ẹ̀sìn ọlọ́run bá tó bá rí john gbé ní alìsíyámà ìtọ́lọ́mọ owó ṣe fún òní tá a sọ yìí ṣùgbọ́n ká tí gbogbo wa la fẹ́ dúró lórí òfin ọlọ́run ọba yìí ó rọrùn fọ́nà tí gbogbo wa máa gbádùn láyé orí náà ṣùgbọ́n ọlọ́run ọba sọ fáwọn wa tá a lá gbé wá sí ìgbé wa tẹ́ǹtì ọlọ́run ọba tó ní wà lọ́ọ́ máa lọ̀pọ̀ tí gbogbo wọn bá dúró lórí ọ̀rọ̀ náà bá ní ọlọ́run ọba ní àárọ̀ òdòdó wọn láti náà tí gbogbo orúkú wọn tí ó mọ wù látara rẹ̀ jíjẹ gbórọ̀ ṣùgbọ́n gbogbo òní tó lórí ẹ ọlọ́run ọba òṣèré tí gbogbo àwọn èèyàn dúró lórí ìkọ́ ó fẹ́ tẹ̀sí wà lórí ẹ̀mùrú wọn kò ayọ̀mí kó bá sọ̀rọ̀ àmàlà sọ ara wọn nǹkan èyàn wà sí òun ló sọ́kù láti omi tó ń fẹ́ wó nínú méjèèjì so eléyìí ó jẹ́ nǹkan tí ó pàtàkì ṣẹ́gun òde ní alẹ́ rahmatullah àwọn sọ́sán tẹ̀síwájú wọ́n ní fàkọ́jú àìsọ́láàtù ọ̀sọ̀lá kùl áàmù tó lẹ́sà mùrọ́lù بذلك مجرد القول باللسان فإن من الناس من يقول آمنا بالله واليوم الآخر وهم مؤمنين ونرى تي الله ما kàtí àtúwà Muhammad sallallahu alaihi wasallam fún ẹni yẹ pé sọ pé amantu billah ká má gbọ́yé sí pé ní ní kí ẹ kà sọ lẹ́nu torí kó mẹ́nu àwọn èèyàn ẹni tí ó sọ lẹ́nu tí ó rẹ̀ fi ṣe walakin al-murada billah qawlul qalbi wal lisan òun ni ká sọ lẹ́nu bákan náà ká sọ ní ọkàn wa yàní an yaqula al-insanu bi báàbà ni yóò kírà ìdàríkà ìkọlù lẹ́yìn pàtẹ́lì ẹ̀ ti akọ́lẹ́jì nǹkan yẹn nú ọkàn rẹ̀ kó wá sọ jáde pẹ̀lú ara rẹ̀ wọ̀yá àtẹ́fìdá òkè kọ́ọ̀bẹ̀ já zima kó bẹ̀ ní ní àdì ọkàn lórí rẹ̀ láàṣẹ kàfí tí ó sì yè léjì bẹ́ẹ̀ tí a náà láyé fi ìmánu ìfọdù wọlé ìmánu ìdìtàn torí ká ní asọ́ lẹ́nu lásán asọ́ lọ́kàn lásán òtó làbújẹ ní ìmán ní kọ́bí wọn ní máa agbọ́dọ̀ nígbàgbọ́ nínú ọkàn wa bákan náà ká nígbàgbọ́ lórí àwọn wa ولهذا كان النبي صلى الله عليه وسلم يقول ويدعو هنا ندوى محمد صلى الله عليه وسلم أما صوت وهو يدعو الناس إلى الإسلام ثم يعني رسول الإسلام يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا إن يقول لا إله إلا الله فإن بصوا إليه فقال قولوا بألسنتكم كما لو لا بد من القلب sọ alábìnrin kan sọ pẹ̀lú àwọn wọn tó ń gbọ́jẹ́ pé kí ni ọkàn náà gbọ́dọ̀ sọ pẹ̀lú ẹ wọ́n ni amantu billah yẹ́sùn lè fi máa lè òṣìṣẹ́ lá gbọ́dọ̀ wọn amantu billah ìtókò sínú ní kéèyàn pàtó ọlọ́wọ́ bá ń bẹ̀ àìbọ̀wọ̀ jẹ́lẹ̀ àwọn nǹkan gbàgbọ́lọ́wọ́ bá ti pẹ̀ àwọn tó ń pàtó sí ọlọ́run ọba ń bẹ wọ́n ń lẹ̀ no god kò sí tó jọ́rọ́ kò sí tó jọ́rọ́ rnd tí ó sọ pé religion is opium of the people ẹ̀sìn nígbà táwọn èèyàn mú mú kú mú ní kò sí tó jẹ́ sí ṣerú àwọn ìṣèkèfèrè tí wọ́n lù ní agbára yìí wọ́n ní òun yẹ́ sí ìwọ̀n tí àtúmáyé wọ́n ti fà kápá pé ọlọ́pàá dá wa ló ẹ̀mú fún wa bákan náà òun yóò gbẹ̀mí wa òun ló ń ṣe ìdarí gbogbo nǹkan kánúwà bọ́dú orúkọ ọlọ́mọba àti àwọn ìròyìn rẹ̀ ọ̀bí àkàmí ọ̀bí àkbárì kánúwà bọ́dú àwọn òfin ọlọ́mọba kánúwà bọ́dú àwọn information ti ọlọ́mọba fún wa gbogbo eléyìí ni ó kó sí abẹ́ amọ́tùbìlá ẹni tó lóun nígbàgbọ́ nú ọlọ́run tí òkú òfin ọlọ́wọ́ bá gbọ́ amọ́sùwé láìwé onímú onímú ìgbòmí nílò mùsùlùmí lò tọ́bá tó òfin ọlọ́wọ́ bá fún láti mú wọ́n ṣàdí ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba àṣẹ ọlọ́wọ́ bá láti mú alkùnrán yóò فكل ما يأتي من قبله عز وجل نؤمن به gbogbo tó wá látọ̀dọ̀ ọlọ́mọba àríwá gbọ́nú rẹ̀ fàyíbá àmọ́ntàbí láàrin ìgbàgbọ́ tẹ́kìm alàmìlì ìlà tó bá tó nígbà gbọ́nú ilé lórí òfin ọlọ́mọba ìtẹ́kìm àléhù lórí rẹ̀ yàní látẹ́sì àgbò má ṣe ní má fi kúrò bẹ́ẹ̀ láyẹ̀ nínú ọlá ṣùgbọ́n má fi sọ́tún má fi لا تقصر يا شيخ ولا تفي ما شيء استقيم على الدين دولو يسر استقم على شهادة الله إلا إلا الله دولو يفقد إلى سنة وقاشي يوسف ويسر الله وأن محمدا رسول الله أتبين في شهر رمضان وذلك بإخلاص الله عز وجل والمتابعة لرسوله رسوله eléyìí a máa ṣe pẹ̀lú pé kí a ṣe iṣẹ́ tán ní ká ṣe nítorí tọ́lọ́ kálẹ̀ tẹ̀lé àṣẹ iṣẹ́ rẹ̀ ìfẹ́ kí máa ra zaka yọ zaka owó rẹ̀ wà bọ́ ẹni tí o bá ní dúkìá wò ó ṣe zaka wọ̀ àdúgbò wọ̀ yọ ìfẹ́ kí máa ra àwẹ̀ gbà alẹ́ hajj hajj lọ́dún bá ti ní agbára rẹ̀ aláṣẹ lórí ṣẹlẹ̀ àti lórí gbogbo òfin ọlọ́mọba subhanahu wa ta'ala so dé ìparí ọ̀rọ̀ tí sheikh rahimahullahu ta'ala tí wọ́n sọ so dé ìpín sọ ọmọ ìta ń pè ní ìkọ́ọ̀rọ̀ àti ẹ̀kúrò àmọ̀kẹta àti ìmúṣẹ ní àṣẹ ọlọ́wọ́ àmọ̀kẹta ń jì nínú tọ́nà ọba ní káfẹ́ṣe tá lè mọ́ nílẹ̀ ẹni tí ó ṣe wá àti ìnà fún wa láti sọ pé ẹ̀yẹ́ ń gbọ́pọ̀ ní so ikú mo mọ̀ pé mi tí lè ṣe àbí mi tí máa ṣe ìsìnkọ́ máa ń béèrè ìdí mo mọ̀ pé mo tẹ̀lé nínú àwọn iṣẹ́ ìṣẹ̀lẹ̀ tí kọ́ máa béèrè fún pé kí n kúrò bẹ́ẹ̀ ní ní ìdí pé kí n àkà máa tàn mí ẹ̀sìn ọlọ́wọ́ bá ń kó clear ìkànnà àwọn tàbí àgbà Muhammad allah kò lè fi yamá rọ́bí ní àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn wá sínú akùránì ó wá kò náà ó yá máa ṣàrẹ̀ kùrà mo pèsè ẹ̀yìn oníkùránì ẹ̀yìn tẹ́ akùránì sórí ìsàkímù ẹ̀dùn òdèdè ẹnu fútó aláṣẹ́rí àti ìlú akùránì bẹ́wàjú ẹ̀dùn ìtò ní ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá sọ ẹgbó tí ọlọ́wọ́ ògbọ́rọ̀ sọ̀tàn kan fún wa kéèyàn kan wá gbé ìtàn kan wá tó tako ìtàn tí ọlọ́wọ́ wá sọ fún wa ní alkùránì káwá ní tẹ́lì yẹn tó lá máa gbà máa fi tọ́ nínú alkùránì ìtìkọ́mọ̀ náà dà ọlọ́wọ́ ògbọ́rọ̀ fún wa lọ́bì kan ní alkùránì kéèyàn kan wá wá òfin tó ọlọ́wọ́ bó gbọ́rọ̀ ròyìn ara rẹ̀ pẹ̀lú kẹta alkùnránì ní ẹ̀mẹ́ sọ pé ìròyìn ò máa làkà ìlú ọlọ́run ní báyìí lò tó bá a tẹ́ ẹ bá dúró déédéé ẹ ti gba wájú lára àwọn ẹni wájú àwọn ará wájú lè máa wà ìtẹ́yàn máa fi jẹ́ ní ọlọ́run nìyẹn oríkìyàn sì kọ́ ọ́nà àwọn àfáà ní ìtàkìrìmù faqad sudiqtum faqad ba'ida tàbí àwọn nǹkan ti ṣíwájú yìí àwọn olóṣíwájú àwọn sàhábà lọ́wọ́ aláì ẹ akùránì ẹ̀ẹ́ ẹ̀ta ní máa sá gbàtẹ́ akùránì kò ṣẹ́ ìrìnà kọ́kọ́ akùránì àwọn nǹkan ti ṣíwájú yìí ibẹ̀ akùránì yẹn ni ẹmọ́ bá tẹ̀jẹ́ pẹ̀lú ẹ̀ ní ìtàkìmù ẹ̀dúró ti kùránì dẹ̀ ámì ọ̀pọ̀ sòmí tó sáfún bàá yíra àwọn nǹkan ti wọ́n ti fi ilẹ̀ wọ́n ti yà ilẹ̀ ìpẹ́ẹ́pẹ́ẹ́ وإن أخذتم يمينا وشمالا شمال ده برضو دي تمشي حاجة امشي باي امشي باي ها انت باي انت باي وهل هو واجبه في الكلام على ياس صلى الله عليه وسلم ده واجبه شو ما ده في الوجه تنتحدوه انت القرب ده تحدوه شمالا يمينا وشمالا ẹnu gbọ́dọ̀ ìlọ sókè ẹ̀yẹ ìgbókè tí ọlọ́pàá wá àti òjíṣẹ́ rẹ̀ sọ ó ní pẹ̀lú àkásùn ẹ̀rí ẹ̀kọ́ sí máa ń kọ̀kọ̀ dọ̀lá fún dọ̀lá lẹ́pàá ẹ̀yà ọmọdé ń tẹ̀lé gbogbo kùránì tẹ alóyè ẹ̀ tẹ́ ẹ̀ bá ti dúó sórí òfin ọlọ́run ẹ̀ ti sọ́nù dáadáa ó ṣe bí ó gbọ́ ọ̀rọ̀ lórí fún wọn ó sọ so mo sórí tí tí ó bá ti síkẹ̀ bí kò ń bẹ́ táàkù tí ti kọ́ bẹ́ẹ̀ alkùránì hujjatu laka ọ̀rọ̀ àìsàn sọ́ni kùránì tó mọ̀ yẹn ti sílẹ̀ àkójẹ́ evidence fún àbí evidence rẹ̀ so jama ọ̀rọ̀ ìsì kọ́ bẹ́ẹ̀ tó pàtàkì ọlọ́mọba sọ ń parí ànábì rẹ̀ sọ́mọ́ ọlọ́mọba sọ ń parí so lára àwọn kẹtìlẹ̀ máa fi ní ìkọ́ ọmọ kátàrí sọ láàrin àṣìkò díẹ̀ oòrùn nínú oòrùn àlẹ́lì ìmọ̀ ẹgbẹ́ ní ìkọ́ ọmọ tí ó bá ní mọ́ kò lè ní kò lè ní ìkọ́ ọmọ torí pé fáàkì ìṣẹ́ láàrin òkè ẹni tí ò ní kò lè fún yìí àwọn apá àwọn a máa fi ọ̀rọ̀ kan ṣe bíi ìpàkíyèsí yàn wọ́n lè nìkan lára àwọn tí wọ́n ń ṣe lárúbáwá àbí kankan ọlọ́wọ́ ń sọ àwọn àbánarí ti ọ̀rẹ́ ó sọ fún yẹn kan yí pé aslim wa inda ọ̀tàtù wọ́n ló gbé bí ìmọ̀ àbí ọ̀bẹ̀ ló wọ́n sọ fún mi pé ó wá ní òtù fẹ́ gba ìsìláàmù kí máa sọ wọ́n lẹ́ sọ wọ́n náà ah, mo ti gbàgbé ẹni tó lóun ó pààyàn tí ò bá gba ìsìláàmù ó ti gbàgbé tí ẹni tí ó ní kó gba ìsìláàmù tí ò bá gba ìsìláàmù òun ó pa ṣé nǹkan tá ní sọ láàbára ń sọ ní ṣùgbọ́n ìtara ló mú sọ tí ó sọ náà wọ́n bèèrè lọ́wọ́ òun náà pé kí ni màá sọ ó lóun ti gbàgbé kí la lòun délé yìí òun ni pé ìmọ̀ pàtàkì nínú ẹ̀sìn ẹni tí ò bá ti nímọ̀ kò lè ní ti kọ́ ọmọ kàbá sọ pé ẹni tí ò bá ti nímọ̀ a sọ pé ẹni tí ò bá kí ń ṣe àbá ọkọ a sọ pé ẹni tí ò gbọ́ lárúbáwá o àwọn míì bẹ́ẹ̀ náà bàbá wa àwọn ẹ̀yà wa tó ṣe pé kọ́lọ́lá wọ́n gbọ́ wáàsí sọ ànábì sọ ìtàwọn pàápẹ́ ṣe lélẹ́yìí ìtọ́jú sí ọlọ́wọ́ bá ní wọ́n wúlò ju ẹlò ní ìtò sọ lárúbá bí ọ̀pẹ́ rẹ̀ torí pé táwọn gbọ́ làwọn ṣe kí ni wọ́n lò nípa àdẹ̀dí ìlú gẹ́gẹ́ nìyẹn wọ́n ṣe lárúbáwá àdùgbẹ́ lá ní ìdí èdè lásán ní lárúbáwá tí ó bá ti pé kòrán ní ìgbọ̀kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá ni kò sí àtọ̀ láàrin lárúbá àti yorùbá ṣùgbọ́n ìlú ní ìsìn yóò wà mọ̀ sọ lárúbáwá ẹni yóò wà rò pé kí ni tó yẹ torí lágbá tó ń ti sọ yẹn ní ṣòwò ti wà ìpọ́táǹtì kan ní ìsìlámù ẹni ní ẹni wà sílà ní láyà gẹ́gẹ́ lẹ ní àmọ́ ní kírísẹ́ẹ̀lì lẹ́bá náà ló sọ lárúbáwá yìí kọ̀ọ̀mù sọ́kún jíjù yìí fìlọ́lá tó wà láàrín àbí kankan tí ẹ yà kú Luis Ma'adufu àbí kankan ṣe ní kírísẹ́ẹ̀lì ni bàbá wọn òun ló ṣe mú jíjù ńláńlá tí ó kọ́yàn láwọn èdè ìdílé lágbọ́wá ṣùgbọ́n náà nàfà àwọn kò wúlò bàtí ò ti kí ṣe mùsùlùmí ẹ̀ òwà bá tí ò lè sọ lárúbáwá ìyá tí ò lè sọ lárúbáwá ṣùgbọ́n tí ó ṣe lẹ́sí bí ó ṣe ṣe kí bí ó ṣe ṣe òfin rẹ̀ sí bí ó ṣe tajà rẹ̀ lẹ́sí sọ fún ní ló ké ilé ìhàrámù ilé ìhàláàlú ó lè tẹ̀lé wàláyé ó wúlò ju irú ẹgbẹ̀rún wà tó gbọ́ lárúbáwá tó ṣe pé kí ni tí wọ́n ń rìn bẹ́ẹ̀ lẹ́ni tó akùránì sórí ó akùránì sórí ṣùgbọ́n ó bóni ti tí kùránì sọ̀rọ̀ máa ṣe kí ló ń fa àlẹ́ rẹ̀ ẹni tí ó akùránì tó lè tẹ̀lé òfin wọn alkùránì ṣé kò wúlò ju èèyàn bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí a bá tẹ̀lé òfin alkùránì tó lè fún akùránì sórí plọ́ọ̀sì àti kí plọ́ọ̀sì yẹn tó jẹ́ fún so ìmọ̀tá ń sọ oníkíyàn mọ́ mẹ́ẹ̀sì tó lẹ̀ tẹ̀lé ṣùgbọ́n tí ò ní mẹ́ẹ̀sì yẹn kò gbọ́wọ́ àti kò gbọ́wọ́ ní ó lẹ́ tó fẹ́ ní ti kọ́ ọmọ kò lè ní ti kọ́ ọmọ kò lè ní ti kọ́ ọmọ ìkànnà àwọn àbá onífà ìnà fàfihà wàhídà mutawarriha ashaddu ala shaytan al-azami ẹ̀tẹ́jú yé tó dẹ̀ páyọ̀ náà wà pẹ̀lú ẹ̀ fàkíyàn wá mútàwàríyà àṣẹ́dù ara ṣetán ní àfihàjì ṣetán mú bẹ̀rù ẹgbẹ̀gbẹ̀rù ẹni tó lóun sin lọ́n tí ò dímọ̀ ẹni tó lóun sin lọ́n tí ò dímọ̀ ṣetán ló mọ̀ ọ̀rọ̀ bá mú àwọn nǹkan tí ó ṣàrẹ̀ sí ṣetán mọ̀ ìṣúgbélé so tí ma wá nímọ̀ tí ó lo ìmọ̀ yẹn àgbákojú ní yóò kí a ní ìnẹ̀tì ṣùgbọ́n ìnẹ̀tì yẹn kò wá lò ó kò wúlò gẹ́gẹ́ bí tàṣọ́lẹ̀ kí a má ti mẹ́ẹ̀sì kódò fẹ́sì náà àgbákojú kí a wá ní mẹ́ẹ̀sì kó tún wá wá lò àgbákojú ní ṣe tó tóbi làpá kan tó kó ní fàtàlù kẹbírún ààrùn mútàhàtìkù wà ápàwíkú jáàrínún mútàhàtìkù ó ní ìbàjẹ́ tó lágbára ní ààrùn mútàhàtìkù ẹni tó mọ̀ pẹ̀ ṣùgbọ́n ló fa ọgbọ̀ ọlọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n èyí wọ́ọ̀tì tó burú tó ń lọ tó tóbi jòun lọ olùjáde mú tẹnantik aláìmọ̀kà tó lù sí náà òmá fitnatun fil alamina azimatun liman fihi ma fi dìní yàtàmàtàkùn ìkíní kejì wọn àdánwò ńlá ni wọn fẹ́ni tó wọ́n kọ́ṣe nípasẹ̀ àlàáfíà tọ̀wọ̀tọ̀rọ̀ fọ́nàmà kí ó ṣàánú lára nǹkan tí èyàn máa bí ní sí kọ́ ọmọ òní àlẹ́ jọmọ́ ẹ̀dí káwáyé náà káwáyé west káwáyé west lára nǹkan tí òun jẹ́ kéèyàn ní ti kọ́ ọmọ oríkì àjáhàbẹ àyẹ̀mọ̀ká bákan náà nǹkan tí máa jẹ́ kéèyàn ní ti kọ́ ọmọ tí a máa fi lè gbóló yẹ sí ọlọ́wọ́n ọba ọwọ́ oríkì ní kùsọ̀ hábà tó sọ ní ṣéyìn kéèyàn máa rìn pẹ̀lú àwọn ẹni rẹ̀ ọlọ́wọ́n bá ní ayọ́ tẹ̀lé ní amọ́nù takùnkọ́ àkókò ọlọ́run kó pẹ̀lú olùgbàgbọ́ ẹgbáyọ̀ ọlọ́run wa ẹ̀dẹ̀ máa bẹ pẹ̀lú àwọn olódodo láti sàwọn tó ṣe pé wọ́n tẹ̀ láṣẹ ọlọ́run wa nísìn bí wọ́n ṣe ló ń kẹ́ ẹ̀ àbó ń gbọ́ wà sí ṣùgbọ́n àwọn olùgbà ní àwọn olùgbà ní tó wá ń bá àwọn èèyàn jẹ́gẹ́jẹ́gẹ́ wọn ní jẹ́ olọ́ wọn ní jẹ́ kó lọ síwájú ìwọ́n tó jẹ́ ní ilé òun gbọ́ wà sí gidi ó gbọ́dọ̀ mú èèyàn náà lẹ́ni tó mọ̀ bá ní tó jẹ́ gbà nígbà Muhammad sallallahu alaihi wasallam ó ní almaru ala dini khalili falyanzur ahadukum man yukhali anábi ní ọmọ èèyàn ẹ̀sìn ìwà tí ọ̀rẹ́ rẹ̀ àyó bá kú lòró mọ̀ kéńkàlù ní wẹni tí ó mú ní kíni ọ̀rẹ́ àyò débi kékeré àníṣọ́lá mílẹ̀ tó rẹ́ fún ìyàn lọ́rẹ̀ òun lọ́rẹ̀ wọ̀lẹ́ àkútọ̀ àmàkà ìtàtẹ́kì ẹni tẹ́ẹ̀jọ wọn ṣe wọlé wọ̀dé fúnra ní tẹ́ẹ̀jọ wọn jẹun ara ní jẹ́kó lórí páyọ̀ ọlọ́pọ̀ náà ní òtúmọ̀ sí pé ká máa fún ẹni tí ó ń ṣe mùsùlùmí ló jẹ́ kankanmọ́ra wọn ṣùgbẹ́ ní tẹ́ẹ̀jọ wọlé tẹ́ẹ̀jọ máa jẹ́ wọlé wọ̀dé fúnra ní tẹ́ẹ̀jọ máa bá ti kí ń ṣe olùpáyọ̀ ọlọ́wọ́ yóò máa àfẹ́kẹ̀ẹ́ sọ̀kùsọ́ àbá tó sọ rẹ̀ ṣe kí tó pàtàkì anẹ́sọ̀lá àtàkùn alákòókè onímọ̀tà jẹ̀rí àtọ́rẹ̀ ẹni tó ṣe wípé ó jẹ́ èèyàn gidi tíyàn bá jókòó bákanáà wọ̀lẹ̀rí àtọ́rẹ̀ àti ẹni tí ó jẹ́ èèyàn burúkú tíyàn bá wà náà fi pè é kọ́dà ẹ̀jẹ̀ bí ẹni tó gbé lọ́fíńdà ìbísíkì dání àtẹni tó gbé kíní àwọn alágbẹ̀dẹ àbáwọn gbòsíìsì dání náà máa ń pè ní bẹ́ẹ̀lù náà fi ń tọ́ máa ń tẹ̀ báyìí tí ó mọ̀ tó kiri jáde àtúnṣọ́gbọ́ àtàkọ́lù wà á máa hàmì mi ọ̀rẹ́ ni tó gbé àdìsí ti kìdá ní ìmá ayòfòríyàká ìdíra kó fún ẹ ní lára ìlú síkì rẹ̀ lọ́fẹ̀ẹ́ tí wọ́n ó gbìra tára rẹ̀ ó mọ̀ rù dáadáa òṣùwọ́n yìí máa ń tẹ káàdì ìlú tó bá rẹ̀ lówó ó lè ṣe ó lè rà lọ́wọ́ rẹ̀ tí ò bá fún ẹ lọ́fẹ̀ẹ́ wọ́n yìí máa ń tẹ́ sí lẹ́bí orí àpá ilé tó bá lè kó jòkó ti gbogbo gbà ó lówó tí àwọn ọmọ rẹ̀ fún ẹ wọ́n àti ìṣòṣà máa gbóhùn dáadáa ní ṣọ́ọ̀fù ó mọ gbóòrùn dáadáa nínú ṣọ́ọ̀pù rẹ̀ wà á máa náà fi kéèrè ẹ̀rẹ́ ní tó ṣe yí pé òun fẹ́ kí ní àwọn alágbẹ̀dẹ àbí àwọn gòsìmìnì jẹ àníṣọ́lọ́ àtàlá ní títẹ̀ ní ma yóò fi pọ̀ sí yàrá tó bá jòkó ti ṣe kó ṣe burúkú ló mọ̀ gbọ́ lọ́rẹ̀ tó bá kúrò lọ́rẹ̀ ló lọ tó rí lọ àwọn èèyàn mọ̀ gbọ́ yẹn náà ní ara ti ẹ̀ náà so mo sọ àbá tó sọ ilé kéèyàn máa bá mọ èèyàn gidi rẹ̀ lára nǹkan tí èèyàn máa rí dúró lórí òun ṣẹ́dídẹ bá rí ọmọ ìyá tó ṣe pé ń ṣọmọ ìyá máa náà ọ̀rọ̀ tí mo sọ sílẹ̀ àwọn ọmọ ìyàtọ̀ náà wọ́n gbìyànjú súnmọ́ ẹgbẹ́ bá ti máa ń yíra wa yìí àwọn ọkùnrin àlọ́ ìgbà tí ìrẹ̀wẹ̀ tí ọkùnrin bẹ̀ bá ń gbà ní ṣùgbọ́n tí ìyàbá tún wẹ ní kejì ìyàtẹ́ wẹ ní kẹta ni ó tún ṣakí ni ó tún kọ́ntínú gbódédé ṣùgbọ́n bá ti ṣe pé èèyàn bá kúrò láàrin àwọn èèyàn tí a àwọn ti kó inú ayé lọ díẹ̀ díẹ̀ díẹ̀ tábà bí níbi ọjọ́ mélòó kan ẹ̀ẹ́sàn rí pé ah, lágbẹ́jẹ́ a máa ṣe máa ah. bó bá ṣe wọn náà ló lọ bọ́ síbi tó bọ́ sí yẹn ìdíje náà ló máa ṣẹlẹ̀ torí pé ẹ̀mí ẹ̀mí ẹ̀mí wà yìí kó lẹ́ náà àwọn abá àwọn sọ wọn ní ẹ̀jẹ̀ kúrú bàbá ìbà ọkàn tẹ wọ́n ṣùgbọ́n àkàtọ́ ọ̀bà àwọn nǹkan tí máa pọ̀ ìrúdú bá rẹ̀ ní ọ̀pọ̀ọ̀bà àwọn kan máa smash ọkàn ní ọkàn lẹ́ ọkàn lẹ́ gan kárápá kan tó ṣe pé ọlọ́ àwọn sún kí gan ó ṣe rẹ̀ tó ṣe pé ẹ̀ṣìjọ ẹ̀ńtìrá ìmí ni ó ẹ̀ńtìrá ìmí ni tó bá bèèrè lọ kó sí àárín àwọn èèyàn kan tí wọ́n bá dùn ẹ̀kan fún lóṣù pípé lókan ló change so musahabatu salihin lára àwọn kẹtí máa lékí ẹlẹ́ istiqama bákan náà lára tí máa lékí ẹlẹ́ istiqama àdúà kàmà ṣàdúà wọ́n tó kóbi táwà àwọn òkúta ìgbìta bẹ́ẹ̀ni yé dé ìdíjì kan yé wa dé yìí ààrẹ ìsìn àtòsí ni àwọn olùkúrò lè rán àtàwà yìí àtàkùwọ́ onídìí àdúà wọn fi àdúà rẹ lọ́wọ́ a gbọ́dọ̀ máa gbàdú ara lọ́wọ́ ọmọ wa ń bẹ gan àti rẹ́ni tó dúró dáadáa lórí ẹ̀sìn bọ̀ tó ní púpẹ́ sí ọmọ obìnrin kan tó rẹwà ibi tó ti kàbá lórí ọmọ yẹn ó mú kúrò ní àkídà súnmọ́ tó ń bẹ ó lè gbé e lọ sí àkídà àwọn àwárí àkídà tó burú dé lẹ́kùn pé kí ni ó ń ṣe fi ó ń yẹ ẹni tó pa àlíròjọ lára rẹ̀ wọ́n pẹ̀ ní ẹ àbáyà wọ́n pẹ̀ ní ìmọ̀ránì ìtàn lára wọn àbá aláàjì ní ṣùgbọ́n tó ní mú bẹ́ fi ọmọbìnrin kan tó rẹwà ọmọbìnrin ẹni àkídà ìgbàlù lára wọn kàwárí ọmọbìnrin ẹ̀dẹ́ fàáfàáfà ṣáàmù ike èèyàn kan ló lọ gún pa kéèyàn péré mùsùlùmí kó a máa yin ẹni tó pa á rí ọjà là ẹ pé ìtàn ti dàrú èyí kò ní yá tó kí àdọ́rù bá tẹ̀lé ìtàkìyè má ara dàbí à ìtà ìyá tó rẹ̀ mí ní àṣẹ ìwà ó ní á bó ṣe fi ìdà tó fi dé á yìí yẹn á ó mọ̀ dáàbọ̀ ìlọ́dẹ̀ tí ẹni kò sí tó mú ṣe pípé kí ó wọ́n náà ti rí ojú rí ọlọ́pùn ọba ọba alára ṣíṣe wọ́n bẹ̀rẹ̀ ní àpá aláàdìsí àpá súnmọ́ torí náà mẹ́ta jọra wa lójú ìdíká wá mọ̀ sí wọ́n jọrọ ẹ lójú wọ́n lọ dáwà lúwọ́ nìkan bákan náà jọrọ ẹ lójú kò ní ìdí àdúwà gbogbo wa la ní ìdí àdúwà anábọ̀wà Muhammad allah alhamdulillah máa tọrọ àdúwà àwọn sàábẹ́ ní ìrò òjìlẹ̀ ọlọ́rọ̀ bá ṣe ara ọkùn ọmọ ànẹ́bí adámọ́ láàrin ọmọ ní kàméjì ọlọ́ọ̀bá lọ́mà ọlọ́ọ̀bá wọn ní bó ṣe torí pàdé lọ sókó kiri alábòmà ọkọlùkọ gbogbo èrè ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá tí máa ń yọ kan fábí kọlùbí alá dìrì fi ọkàn mi ilẹ̀ sórí ẹ̀sìn rẹ̀ tó bákan náà ká jìnà sí fẹ́ẹ̀nú ìfẹ́ẹ̀nú tí ẹ bá ní ìfẹ́ẹ̀nú kò lè jìtì kọ́ ọmọ kọ́nà fún ṣàkóhánì ìfẹ́ẹ̀nú kò lè kí ẹ lè jì kọ́ ọmọ kò lè kí ẹ lè dúró lórí òdodo títí kí ẹ ti rú pé à kò sí tẹ́lẹ̀ tó wọ́n tó máa ṣe lélẹ́kì àbí kó ṣe mistake èyí tó a lọ sọ pé à ìdí mo sọ láàrin yẹn mo rí pé ìfẹ́ yóò kọ̀rẹ́jì àbí tí mo sọ lẹ́ẹ̀kan yẹn mo rí pé kò kọ̀rẹ́jì a ti para rí àdífì kan tó sọ pé báyìí báyìí báyìí a ti para rí àlàyé kan tó fẹ́lẹ́ ìrìn ilẹ̀ báyìí báyìí máa wò pé ìgbà sọ sí mi ìjábọ̀ wájú àwọn ọ̀dọ́ ti pọ́n mi lé mi ò pẹ́gẹ́lì tí n bá sọ wípé tí mo sọ láàárọ̀ kò kọ̀rẹ́jì fáwọn tí mo ń ṣe wá àbí tí mo sọ lánàá ó kọ̀rẹ́tì tẹ́jìnà rẹ̀ gbọ̀gbé nǹkan yẹn ó kọ̀rẹ́tì ẹ́ wọ́n á ní kí n bá ní kó kọ̀rẹ́tì máa jábọ́ wájú àwọn ẹ̀yẹ mi wà bẹ́ẹ̀ lọ pé kó kọ̀rẹ́tì ẹ́ mi ìfẹ́ lé mi ìfẹ́ tó pé kí ni kó kọ̀rẹ́tì ìfẹ́ lọ máa wá takú lórí nǹkan yẹn yẹ́rí bá ṣe ń sọ àwọn nǹkan ti gẹ́ẹ̀sì pé nǹkan léyàn so ọ̀rẹ́ wọ́n ti mú wọ́n wò ẹ́ wọ́n wò ẹ́ ó tún ṣe bí wọ́n ti mú àìkó ṣe náà léyàn sọ àwọn àtàlùmọ̀ gbọ́rọ̀ rẹ̀ ṣùgbọ́n tó wọ́n bá sọ fún ọgbẹ́ nǹkan tí mo sọ pẹ̀lẹ́rì báyìí pẹ̀lẹ́rì báyìí tó kílẹ̀ sí wọn náà tó ní nǹkan bá yóò kọ̀rẹ́ jù àwọn èèyàn ò ní trust inú rẹ̀ yìí ẹni wọ́n balẹ̀ pé àfọ́ àtàwà pẹ̀lú yìí ẹni táìmù tó bá ṣe mistéèkì yóò sọ pé òun ṣe mistéèkì ṣùgbọ́n pọ̀lọpọ̀ òun fẹ́ ṣe irú kan báyẹn ìfẹ́ ẹnu ni òun fẹ́ dé kéèyàn lè tu wọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àwọn nǹkan tí a máa jẹ́ mọ̀wá ní alìsíkà ọ̀nà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 وكتبه عجل الأمور وهكذا ذلك طريق وجميع التنافيا ثمانية طريق Thank you. lórí ilé ìjàlé lẹ́yìn tí bá ti wà ní ilé àbújá wà wà ní gbogbo láti bẹ̀rẹ̀ dé sí ọ̀sẹ̀ wípé á ọ̀sẹ̀ ní súnmọ́ lọ wà á gbé ìjọba àwọn ilé ìwọ̀n ìjọba ti tẹ́tẹ́